tí a farabalẹ̀ sí agbó àdó ṣíṣe ìrìn àjò lábẹ́ olùdarí kan Abu Sa'id alukọ́dé ìrọ̀bí àti Abu Hurairah rọ̀bí aláàlú ròyìn pé òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá àríwọ̀sọ̀lá sọ pé tí àwọn mẹ́ta bá fẹ́ rin ìrìn àjò tí wọ́n yan ẹnìkan gẹ́gẹ́ bí olùdarí Abu Dawud ló gba ìfàwá náà الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله الحمد لله تريد أن تعطيني أتعين لا تكين تعرأي lẹ́yìn tó jí wa sáyé tó jí wa sáyé tó jí wa sí ààyè tá a wà láàárọ̀ yìí abẹ́yà Allahu Ta'ala kò má dára sí fún yàjọ́ dáadáa tí ó ti ṣe fún wa ọlọ́run jẹ́ kí ọ̀pọ̀ kan kó bàjẹ́ ńlẹ̀ àlékún dáadáa ọlọ́run kó ṣe fún ẹnu kankan àbíìsì tí wọ́n kà fún wa láàárọ̀ àbíìsì Abu Sa'id Al-Khudri lójíṣẹ́ mohamed Muhammad sallallahu sọ fún wa wípé báwa mẹ́ta bá fẹ́ rìnrìn àjò nínú àwọn mẹ́ta táyẹ ẹnìkan tí ó mọ̀ jẹ́ adarí fún wa ní ìrìn àjò táàrin a sọ̀rọ̀ díẹ̀ náà ní ẹ̀ eléyìí ni ẹ̀kọ́ Islam tó ń júwe wípé mùsùlùmí ò gbọ́dọ̀ ní ààyè kan ìbáàjẹ́ inú mọ́ṣáláṣí ìbáàjẹ́ àdúgbò ìbáàjẹ́ ilé ìlú ìbáàjẹ́ ìjọba àbílẹ̀ ni ìbáàjẹ́ ìjọba ìpínlẹ̀ ni ìbáàjẹ́ orílẹ̀-èdè kan ni kódà tó fi dé gbogbo àgbáńlá kò yẹ káwa mùsùlùmí wà láìlè lórí tí ó máa darí àlámọ̀rí wa nípa ètò in tó ní ń ṣe pẹ̀lú alákọ̀ọ́kọ́ ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kejì ìgbésí ayọ̀ wa àwọn olórí wọ̀nyí méjì ni wọ́n pín sí ìró ètí wọ́n sọ yìí à ń sọ àwọn ẹni àmíròlè hors àmírùn hors tàbí àmíròlè hors àmírù tí è ṣe aláṣẹ tí è ṣe aláṣẹ gbogbogbò wà hot yẹ tó jẹ́ àdáyanrí a fi ṣe aláṣẹ tàbí olórí ní kó mọ jẹ lórí wa nípa àlámọ̀rí kan gẹ́gẹ́ bí tó jáde nínú hadith nípa ìrìn àjò tí wọ́n fẹ́ ṣe bóyá kí wọ́n dúró sinmi kí wọ́n dúró jẹun irú ọkọ̀ tí wọ́n fẹ́ wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni ó máa sọ ohun tí wọ́n ṣe lẹ́yìn tó bá ti gbàmọ̀ràn lọ́wọ́ wọn sá ohun tó bá ti sọ náà làwọn yòókù ṣe àyàfi tí nǹkan tó bá sọ yẹn bá ṣe kí ni tó bá takò tọ́lọ̀ òmíì sì máa dàbí ẹni kó takò tọ́lọ̀ tí ò ní takò bóyá wọ́n rìnrìn àjò àwọn ló gbé mọ́tò ara wọn wọ́n á débi ìràwọ̀n lórí ìjọ ẹjẹ́ akízò wọ́n wá ní ààkí ah, lórí ìdí ẹjẹ́ ká lọ tó bá di asùrì àkì asùrì pẹ̀lú ní àdúgbò ìrún ti tó alùmẹ̀kù tó sọ náà bà mú torí pé ní ìrìn àjò ìgbàláyè ń bẹ fún wa láti kí ìrun méjì papọ̀ àwọn ìrun ọ̀sán àti ìrun alẹ́ ìgbàláyè ń bẹ fún wa ká kí ìrun zoro tàbá sálámọ̀ tàn kákún kí ìran aṣò káwàkì ní rákà méjì méjì ìgbàláyé sí ìbẹ̀ fún wa náà kákí ìran Maghrib tàbá kì tán kákún kí ìṣà ìsìn ṣùgbọ́n Maghrib bí ò ní dín mẹ́ta yìí náà ní òjò ìṣà ìsìn ní òjò mẹ́rin a sì lè ti síwájú kálọ̀ kí zoro àti asri ní àsìkò asri bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà la lè kí magrib àti ishai ní àsìkò magrib tàbí ká sún síwájú kálọ̀ kí magrib àti ishai papọ̀ ní àsìkò ishai èyí tó bá yàn fún wa ń bẹ̀ láàmú àní takùn wọn lè gbé rárá o àwọn nǹkan tó ń wò ní kápá lórí ẹ̀ pọ̀ òní tó jẹ mọ́ rí wa bóyá à ń lọ lórí àjùmí àjò ìyàwó wa pè wá pé wọ́n níbi owó ńlé àwa fẹ́ transfer hundred thousand wa èmi la láṣẹ ń bí fifty thousand ní kò transfer kò kàn torí pé ìyẹn ṣe nǹkan tó ní í ṣe pẹ̀lú kí ni ìrìn àjò yẹn ó ti di àlámọ̀rí inú ilé ẹni yẹn bó ti lẹ́yìn pé wọ́n jọ wà lórí ìrìn àjò torí pé àmì ìrò nìyẹn ìyẹn ni adarí táa ní kó mọ̀ darí nǹkan kan táa ti sọ pé tó fẹ́ darí nì bẹ́ẹ̀ náà ni mọ́ṣáláṣí ẹ tó ń já darí wá mọ́ṣáláṣí ọ̀rọ̀ àlámọ̀rí wa nínú ilé kò kàn kò lè sọ pé ò gbọ́dọ̀ kọ̀yàwó ẹ kò sì lè sọ pé kọ̀yàwó ẹ kò lè sọ pé ẹ mọ́jẹun kò lè sọ bẹ́ẹ̀ ọwọ́ tó ní ń ṣe pẹ̀lú mọ́ṣáláṣí nìkan làṣẹ rẹ̀ mọ̀ pòròkó bí àwọn yẹn àwọn kan wọn kò lè ṣòfin kankan pé ẹ mọ́jáde lónìí rárá ṣùgbọ́n àmì ìrìn àmì um, aláṣẹ gbogbogbò àwọn yẹn níjọba tá a fún wọn ní sólítọ̀ ìkápá lórí àlámọ̀rí àwọn èèyàn ṣùgbọ́n àwọn náà kìí ṣe gbogbo àlámọ̀rí náà ló wà lọ́wọ́ wọn ṣùgbọ́n tó ní í ṣe pẹ̀lú ètò òlu fún àpẹẹrẹ wọ́n lè sọ pé ẹnìkankan ò gbọ́dọ̀ jáde nílé láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa lọ́wọ́ nàìjíríà báyìí pé tó bá ti di òòjọ́ sátidé tó kányìn oṣù ti Gregorian calendar àwọn January February tààmù nǹkan a gbọ́dọ̀ jáde láàárọ̀ láti déédé aago mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ mẹ́jọ ni àbáago méje wà títí di aago mẹ́wàá ẹni tí wọ́n bá mú tó bá jáde wọ́n fi mú ẹ̀dá rẹ̀ ọlọ́run kó àṣẹ mi bí wọn lọ́wọ́ ẹgbà pé ní àmì ìròyìn àjò kò lè parú àṣẹ ìmọ̀ọ́mù mọ́ṣáláṣí kò lè pàṣẹ yẹn fáwọn ọmọ àwọn tó wà ní mọ́ṣáláṣí pé ẹ gbọ́dọ̀ jáde lónìí o ìfidàgbọ́ mẹ́wàá àárọ̀ ààbèrè ẹ̀rí sọlọ́run ló ní ká mú jáde ní bàbá nàbí àbíwọ̀ níjọba tó wá ní ẹ òun lálàpọ́lọ̀ ní ẹ mọ́ jáde àní ìgbà lọ́wọ́ rẹ̀ àní gẹ́gẹ́ ni a nígbà lọ́wọ́ ẹ̀ hmm. torí pé yóò sọ̀rọ̀ ààrẹ jọ lọ́hùn mọ́ wa lọ́wọ́ nìyí ṣùgbọ́n ọ̀rọ̀ mi ìyẹn torí bọ́rọ̀ rẹ̀ ó tún jù lọ́pọ̀lọpọ̀ àwọn olófà ní church ẹlòmíì ò ní travel ọmọ kan ní school a ní kó lọ ṣojú iléèwé nípa kó lọ ṣe quiz wọ́n fẹ́ ṣe exam lákùrẹ́ wọ́n ló mọ̀wé kò lọ ó ṣàǹdọ́gbọ́n eléyìí ẹ̀yìn ọ̀rẹ́ yìí ni mo padà gbọ́ pé wọ́n ní wọ́n ti sọ fún oníṣọ́ọ̀ṣì wọn pé kò gbọ́dọ̀ travel fódìdí oṣù kan pé òbí wa wò pé àwọn àbá yóò ní ìgbàgbọ́ wàhálà ọmọ yẹn ò lọ o bẹ́ẹ̀ ni kò ṣe ayé sí wọn kódà bí wọ́n ti ṣe ní ìgbé báyìí wọn ò bẹ̀rẹ̀ làwọn torí tó fà ni pé wọ́n ti gbé àwọn adarí ìjọ wọn yẹn sí ipò àwọn ànábì ọlọ́run ẹ̀yin náà wọ́n máa ń pè wọ́n ní prophet ìlú badari prophet ọba badari prophet babalola prophet prophet prophet ṣẹ̀dẹ̀ fáànà mi wà Muhammad ọlọ́lá àríwá àríwá islam prophet lantin lọ́dọ̀ àwọn ìtumọ̀ prophet ni ẹni tí ń sọ àsọtẹ́lẹ̀ ṣe wọ́n ti gbé wọn sípò àwọn ànábì ọ̀lọ́ wọn ò ṣòpinya láàrin ànábì àti wàlíyù ànábì yóò wàlúwàlí wàlíyù ọ̀rẹ́ ọlọ́run gbò ní ẹjú ń jẹ́ ọ̀rẹ́ ọlọ́run tó bá ṣe súnmọ́ lọ́run sí nípa títẹ̀ láṣẹ rẹ̀ àti jíjìnà sí àwọn nǹkan tọ́lọ́run ṣe léèwọ̀ ló fi jẹ́ ọ̀rẹ́ ọlọ́run sí ìyẹn ò sọ ọ́dà ànábì ọlọ́run ṣùgbọ́n gbogbo ànábì ọlọ́run lọ̀rẹ́ ọlọ́run torí báwọn ó máa ṣe gbogbo tọ́lọ́run pa wọ́n láṣẹ wọn ó sì jìnà sí tọ́lọ́run ṣe léèwọ̀ lọ́rọ̀ kan ṣá àmì ìròlẹ̀ àmì òun lè sọ pé ká má jáde àyàfẹ́bí àṣẹ rẹ̀ yẹn takótọ́lọ́m tó bá sì takótọ́lọ́m náà nígbà míì ààlè lágídí orílẹ̀ yóò jẹ wá ń yà àtúká ṣe sùúrù pẹ̀lú ṣíṣàlàyé fún wípé nǹkan tó ń ṣe yẹn o àti ìlú ọlọ́run pè lẹ́jọ́ àbẹ́ ọlọ́run ó dá lẹ́jọ́ lórí ẹ̀ kí wá ṣe ìtàbí òde tá lọ gbé microphone sẹ́nu táwọn ẹkú president kò bẹ́sìn wà mọ́ gbogbo èmi là ń ṣe protest ẹ́ àti demonstration ìfìhónúhàn àti ìṣe ìwọ́de méjèèjì ní ṣẹ̀rẹ́ ìsìlámù faramọ́ irú endsars tí wọ́n ṣe nàìjíríà jọ́sí yẹn nínú nínú nínú òfin ti ìsìlámù mo sọ ògbé sọ democracy o torí àṣìṣe tó ńláńlá tó bá àwọn èèyàn ni pé wọ́n máa ń fojú democracy gbogbo nǹkan tá à ń ṣe ní ìjọba tá à ń gbọ́ nu rédíò òní wọ́n fi máa ń islam táwọn àbá bá ní kíní ò gbọ́ sí àwọn àá tí wọ́n ṣe ní gbogbo àǹgbálá ayé nígbà táwọn ní ìgbé kí ni wọ́n ṣe gbogbo ayé ẹbọ ni wọ́n ń ṣe tó wá túmọ̀ sí pé gbogbo ẹbọ yẹn wá bá mu ọ̀dọ́ dáhùrù wọlé àyàmú wàdánbù háàsì lóhùn wàjá àrọ̀sùlù lọ ìwọ́lùkọ́lùbù gọ́ọ̀fìlù nǹkan tí a bá fàwá kí ì sọ̀tẹ̀ ọjọ́ yìí lọ́jọ́ oṣù wàdánbù hàṣùlù ẹ̀ṣẹ̀ ń rinlẹ̀ sí lórí ilẹ̀ ni àwọn tí wọ́n láwọn ń sin lọ́n lórí ilẹ̀ nígbà yẹn àwọn nìsọ́rọ́ mẹ́ta lọ́kan làwọn ń pè ọlọ́run tó ń tó kọ̀rẹ́ wàjá àrọ̀sùlù lọ́hí wọ́lùkọ́lùgbò gọ́ọ̀fìlù àmọ́bìdé nígbà táwọn oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń ṣe ń gbà yẹn àwọn lárúbáwá wọ́n bá bímọ obìnrin ètò súnmọ́ jù ní pé wọn ò ní pa ọmọ wọn ò jò dàgbà díẹ̀ tó ti lè rìn tó ti ń sọ̀rọ̀ ìgbà náà ni wọ́n ṣe ìwọ̀n lọ sẹ́yìn òdì wọn ó gbẹ́lẹ̀ wọn jù sínú ilẹ̀ ńláàyè wọn sì kò yẹ pẹ̀lú nínú àwọn táwọn ń ṣe rẹ̀. àwọn ará India àwọn tí wọn ló burú gbogbo nǹkan ni wọ́n sọdọ̀ ọlọ́run abẹ́ obìnrin àti tọkùnrin wọ́n ń sìn èyí ó bí ẹ̀wà lè ní àwọn tó ń sin abẹ́ ọkùnrin nǹkan ọmọkùnrin wọn ó ya èrè wọn á sin nǹkan ọmọkùnrin ẹ̀ sí yóò tóbi gbàgìdì wọn á lọ́mọ forí balẹ̀ fún wọn gbogbo òdòdó wọn gbé kọ that is life wọn ní ẹ̀ṣẹ̀ nínú tóbìnrin àwọn asáàbò lè fàrẹ̀ jí àwọn tí wọ́n ń bọ abẹ́ obìnrin tí wọ́n ń sìn wọn lọ́lọ́run yẹn tòbí bẹ́ẹ̀ wọ́n ibẹ̀ láti wáyé òun lọ́lọ́run wà yóò ní gbogbo àti wáyé wọ́n bá délé ìjọsìn wọn obìnrin kan ó fẹ̀dí ilẹ̀ wọn lọ forí balẹ̀ fábẹ́ ògbẹ́hùn kánà tó tó láyé ọ̀rọ̀ oríṣiríṣiríṣi àwọn tí ń bọ màálù wọ́n sọ màálù dọ́lọ́run tó lẹ́gbẹ́ tá bá kàwé wọn ó ní wọn sọ fọ́lọ́ ní màálù yẹn ṣùgbọ́n màálù jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún nítorí pé òun ló ń fún wa lóúnjẹ à ń mu wàrà rẹ̀ mílíkì tá fún ọ ó tún bímọ àfi ń ṣiṣẹ́ àfi ń roko tó kò yẹ ká mọ jẹ́ torí náà ọ̀wọ́ wà fún tó èdè ní India ni o kódà gẹ́gẹ́ bí mo ṣàlàyé ní ìtura jímọ̀ tó lọ yìí àṣà 2006 òǹkà màálù tí wọ́n kà ní títì ní ilẹ̀ India tí òlúlúwa ti ń rìn káàkiri is more than six million ẹgbẹ̀rún gbé ẹgbẹ̀rún pọ̀n lọ́nà mẹ́fà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún pàǹtí one million wá tún jẹ́ ọ̀nà mẹ́fà ní àwọn màálù tí ń rìn kiri lásán torí pé ẹ̀gbọ́dọ̀ nà wọ́n ẹ̀gbọ́dọ̀ pa wọ́n àwọn tó sì ní wọ́n gan ti fi wọ́n lẹ́yìn torí pé wọn ò wọ́n ti darúgbó a máa fàjàmbá mọ́tò ọkọ̀ a sì máa fàjàmbá alùpùpù tó ń ju bẹ́ẹ̀ ẹ̀gbọ́dọ̀ dúró ẹ̀gbọ́dọ̀ pa. ó ní wàhálà tó ṣẹlẹ̀ tó jẹ́ kí nínú táwọn mùsùlùmí fi dá orílẹ̀-èdè tí wọ́n yọ nínú India sẹ́yìn pé Pakistan àti India tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí orílẹ̀-èdè kan ṣoṣo làwọn méjèèjì India mùsùlùmí àwọn mùsùlùmí ti ṣèjọba ń bẹ̀ fún ọgọ́rùn-ún ọdún tó tó mélòó kan ń bẹ̀ tí ó jáwàdà ṣùgbọ́n àwọn Hindu àwọn ẹlẹ́sìn Hindu yẹn tí wọ́n jẹ́ ọmọ India yẹn èèyàn ò gbọ́dọ̀ pa màálù wọn ó pa ò tí ẹ bá dú màálù bá nǹkan orúkọ ní lójú 1948 in Pakistan yà kúrò lára India nínú ìdí nìyẹn ìgbé ẹwà lálàpàtà ní ọ ní India ò lè ríṣẹ́ ṣe ó fẹ́ pa màálù tọwọ́ bá bẹ́ẹ̀yàn ẹgbẹ́ pé bí ta bá fẹ́ ṣe ìnáwó afẹ́ ṣe ìgbéyàwó afẹ́ ṣe kó mọ àtàwọn tó ń ṣòkú màálù ò lè pa màálù kankan bẹ́ẹ̀ so àwọn sọ wọ́n kò lẹ́kẹ̀ẹ́ sí màálù lọ́rùn èmi ti rí ẹnu fíìmù ní sáwọn tí màálù bá kọjá àti inú òbí ìwé kíkà wọ́n ó pawọ́ wọn méjèèjì pọ̀ wọ́n ó tẹ̀rí bàbá yìí fún màálù títí tí màálù ó fi lọ àwọn kan nìkan àwọn kan ni wọ́n ń sin erin ní ndí àwọn náà ni àwọn oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sìn bẹ̀ àfàwà Abul Hasan Ali Medawi nínú òwe wọn méjì alákọ̀ọ́kọ́ the pathway to Madina tariqun ila Madina ojú ọ̀nà sí ìlú Madina ìwé wọn ẹlẹ́ẹ̀kejì mada khasira alam an min inhitat muslimin tí wọ́n tún sédé ìbò ní Islam and the world ṣùgbọ́n tí wọ́n gangan ni kí ni ìyẹn tabatúlárúwá yẹn fún Yorùbá direct kí ni ilé àgbáńlá ayé kí ni gbogbo ayé kí la pàdánù látara pé àwọn mùsùlùmí kọ́ ló ń darí ayé mọ́ ẹ̀bá àwọn amẹ́ríkà ló wà lórí oyè ní ìsìn àdánù wo wá ló ṣe ọmọ èèyàn òfòwò ló ṣe àwọn ọmọ èèyàn fámẹ́ríkà ní ń darí ayé pé kìí ṣe ẹ̀sìn Islam kìí ṣe mùsùlùmí kìí ṣe ṣẹ̀rí àlàndò ní tó kọ sí ààrẹ lé lórí yẹn nínú rẹ̀ ó sọ pé ní àsìkò kan kánàbí ó tó dé ní India àwọn òòṣà tó wà ń bẹ̀ wọ thirty three million professor ni thirty three ní òkú ìṣe kìí ṣe thirty three thousand eh, billion ni àwọn òòṣà tó wà nílẹ̀ India ẹ̀gbọ́n àwọn ará India pọ̀ wọ́n ní one point something billion ni wọ́n mílíọ̀nù ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàlélọ́gbọ̀n ní òòṣà tó wà níjà torí pé wọ́n ti nígbàgbọ́ kan gbogbo nǹkan pátá lọ lọ́run ẹ wo bí mo ní wọ́n sọ náà dé wọ́n sọ abẹ́ ọkùnrin tennis ọlọ́run ni wọ́n ń bọ́ wọ́n ń sìn abẹ́ obìnrin vagina wọ́n sọ ọ̀dọ̀ lọ́wọ́ wọ́n ń sẹ́yìn gbogbo nǹkan ní igi gbogbo èkúté kò sí tí wọ́n èsì anything ẹ̀sìgbò population wọn bẹ́ẹ̀ ṣe pọ̀ tó so túnmọ̀ sí pé ń bèrè tí wọ́n á pọ̀ yẹn tí ẹlẹ́ so anábì dé wà lè kọ́ lò gọ́ọ̀fù rẹ̀ àti China náà àwọn Buddhist Gautama Buddha àwọn shintoism àwọn shinto àwọn confucianism confucius oríṣiríṣi ṣùgbọ́n àwọn ìlú àìṣèlú lòdì àwọn atheist tí wọ́n ti ẹ̀kúrú oòrùn làwọn ń bọ̀ tí wọ́n bá ti fẹ́ ṣe òòṣà wọn tẹ́ ti fẹ́ bọ òòrùn wọ́n ò wá ọkùnrin kiri pa tí ò lábà wọn tó sì lágbára kò sáìsàn tí ń ṣe òun ni àwọn kiri pa bí ẹgbẹ́ rẹ̀ wọ́n pọ̀ wọ́n wà á mú wọn ò ní ìdílókun wọ́n á wá gbé lọ sí orí òkè tí wọ́n mọ̀ tí wọ́n kàn ti mọ kínní yẹn tí ó ní pèpè ní steps ẹ́ oṣooṣo rẹ̀ lókè tí wọ́n bá ti wá gbé débẹ̀ abọ́ rẹ̀ wọn yóò wá mú ọ̀bẹ arákùnrin yẹn wọ́n wá la àyà rẹ̀ níbi tí ọkàn wà láàyè báwọn wọ́n bá ti fọ̀bẹ làwọn wá gé ọkàn yẹn tí àwọn yóò máa sọ pìpìpì wọ́n á nà sórùn pé ọlọ́run òòrùn lọ́lọ́run fún wọn wọ́n á nà sí wọ́n ti sìn wọ́n bọ́ lọ́dún yẹn ní ó tún dọdún mi wọ́n tún wẹ́ nìkan ẹ̀sìn yẹn gbà yẹn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ráwọn kan ní ẹnujọ́ mẹ́ta yìí nígbà bí orúkọ wọn tí wọ́n ṣe kàlẹ́ndà pé ìjọba yóò parẹ́ ní two thousand and twenty one tó lọ kàlẹ́ndà wọn tán olórí wọn tó ti sọ́jọ́ pé ayé ti parẹ́ dédé ti báyìí yóò parẹ́ kàlẹ́ndà tán wọn láwọn tó ń kàlẹ́ndà ní ìbẹ̀rẹ̀ lórí àìmọ̀kan wọn wá ń jó ìjọ ìrẹsì ni wọn láyé parẹ́ tẹ́lẹ̀ ayé kan ò parẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtàn àwọn christian àti sọ́ọ̀nà sọ́rọ́ mẹ́ta lọ́kan ṣáájú ẹ̀ àwọn róòmù ni torí pé àwọn ọmọlẹ́yìn isa ọmọ Mariam èyí tó pọ̀ jù inú wọn wọ́n pa wọn ni torí pé ìjọba tó wà nígbà náà ìjọba òòṣà ni kí ni ìjọba náà ìjọba róòmù ó tó ṣàlà àwọn róòmù àwọn róòmù náà àwọn náà bí wọ́n olóòṣà làwọn tí ó tún tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn Yunani àwọn Greek àwọn gíríìkì náà olóòṣà làwọn náà ṣe ọ̀sẹ̀ àwọn gíríìkì méjì ni wọ́n pín sí the athens and the uh, àwọn táǹkì ní yunan pòròpó sí ọ́nà so àwọn athens yẹn àwọn yẹn ni wọ́n ṣe táǹkì ní uh, tẹ́rbíyà to àkìlíyà cognitive cognitive uh, domain of education intellectualism ká mú ká ọpọlọ làwọn mójútó àwọn làwọn philosopher èmi ni gbogbo àwọn plato èmi làwọn academic èmi ni gbogbo academy tá à ń sọ yìí pé sẹ́nìkan dá sílẹ̀ kí níta academy academy yẹn nírántí onírúurú kan tá à ń pè ní academic tí wọ́n wá máa ń kọ́ àwọn èèyàn ní philosophy tí ilé ọkọ rẹ̀ jẹ́ Aristotle tó lọ dá alẹ́ lọ́n tó ń kọ́ àwọn èèyàn ní akademi níran ti akademos tó ti kú so àwọn èèyàn wọ́n pọ̀ bá àwọn ní gbogbo àwọn spartan ospurto àwọn spartan àwọn méjì ni wọ́n athens and spartan àwọn spartan tí wọ́n tẹ́lifíyà tuntun ní yàrá wọn yẹn là ń pè ní physical education psychomotor domain ó là ń mójútó àwọn ló dá sport tàǹdì láyé àwọn ló dá alẹ́ torí òòṣà àwọn Olympus tí wọ́n bá ń bọ òòṣà yẹn wọ́n máa ń ṣe àwọn eré ìdárayá gẹ́gẹ́ bí bàbá náà bá ń bọ àwọn òòṣà kan bí gẹ́gẹ́ bí òòṣà oko tàbá ń ṣèjẹṣu òòṣà tí wọ́n ń bọ ẹ̀rì tí wọ́n máa ń ẹkẹ́ yẹn tí wọ́n gẹ́gẹ́ àwọn ará ọ̀fà yẹn hmm? wọ́n la iṣu wọ́n ọmọ abíṣujú kọ ìjàkadì fákàfíkì lóró ọ̀fà ìjà tí wọ́n jà lọ́fà lọ́jọ́sí mo ló ṣojú ìporo olóko ó ṣojú èdè láàlàá tó wọ́n òòṣà ní wọ́n gbé nílùú wa náà nígbà tẹ́lẹ̀ kí ṣe ayé lálẹ́ náà lọ títí o kódà mo rántí níta rẹ gan káńsẹ́lọ̀ kan ó lọ ṣe ríǹgì nínú tó ṣe fádùúgbò rẹ̀ ni pé ibi tí wọ́n ti máa jà àgbo yẹn yẹn ń pè ní ríǹgì àgbo yẹn ó ṣe é níjọ́ jésù àwọn èèyàn tó máa mẹ́mọ̀ àṣẹ́kùbọ̀ òòṣà táwọn ará pátá náà ń ṣe lọ́ọ̀ni ó làwọn róòmù gbà lọ́wọ́ wọn náà á ju ọkọ̀ sí gbogbo nǹkan wọ̀nyẹn àwọn spartan àwọn ni wọ́n sọ pé there is no woman in PE ẹ̀ tó wá ṣe PE láyé john physical e education wọ́n tún ti sọ ní human kinetics tàbí wọ́n ti jẹ́ ẹ̀dì physical animal education ẹ̀ physical and health education wọ́n tún ti separate health education wọ́n gbé sọ́tọ̀ physical education wọ́n sọ di human kinetics wọ́n ní kò sóbè ń bẹ̀ torí táwọn spartan nígbà àti iye wọn fẹ́ ń ṣèjọba gbogbo ọmọ obìnrin tó bá ti bàlágà yóò ṣòro orò yẹn ni pé wọ́n kó gbogbo wọn jọ ní gbogbo ìlú káàkiri wọ́n wá wá sí olú ìlú wọn nígbàgede àwọn ló dá stadium lẹ̀ àwọn ló dálẹ̀ ìyẹn ní pápá ìṣeré gbogbo obìnrin yóò wà wọ̀bẹ̀ ní òhù gbogbo ayé wà wòran ókè àwọn onífìlọ́sọ́fì àwọn ẹlẹ́dìkẹ́sì nínú ìròyìn wọ́n ní ìtìtàn ní ìṣẹ́ bẹ̀rẹ̀ pé wọ́n fẹ́ wọ́n ìtìjú kò lára obìnrin pé obìnrin ìtìjú tóbìnrin máa ń tijú ní ìjẹ́ kóbìnrin ó lágbára tòkè nínà ẹ̀jẹ̀ wọ́n rìn yóò nígbà gbogbo ayé bá ti rí gbogbo ohun tó fi pamọ́ ojú òní tì mọ́ òun àtọkùnrin ó lè jà ó lè dúra wọn ó lè lágbára báyé ṣe rí nìyẹn àwọn ìyẹn ló kọ́ àwọn róòmù lẹ́kọ̀ọ́ ẹbọ ìyẹn náà làwọn róòmù fi kọ́ àwọn british torí pé àwọn róòmù náà ló mú britain lẹ́rú for about two hundred years the romans colonized the british in tó tó bí ọdún mélòó làwọn ìbò fi kò ló fi láti wà lábẹ́ ìmúnisìn wọn ó tó igba ọdún táwọn fi to ègbò tó mú àwa àwọn Rome àwọn ló kọ́ wọn ní gbogbo ọjọ́ àwọn ló sọ fún wọn pé Sunday Monday Tuesday Wednesday Thursday Friday àwọn ló kọ́ wọn Sunday lọ́jọ́ tí wọ́n ń bọ oòrùn Sunday bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ ní Sunday Monday ní ọjọ́ tí wọ́n bọ kí ni wọ́n Monday Thursday ọjọ́ tí bọ òṣùpá ọjọ́ tí wọ́n bọ̀ friday friday day ìṣàkànlò náà tuesday gan tún wí òṣà ní àwọn ló fún gbogbo àwọn oṣù lórúkọ eh, july ọba àwọn kan jẹ́ ń pè ní julius sísà ọba róòmù kan kò ní wọ́n fi yẹn dá lọ́lá august ọba róòmù kan tó ń jẹ́ augustus ni wọ́n fi yẹn dá lọ́lá january òṣà àwọn jẹ́ ń pè ní janus kò ní wọ́n fi yẹn ṣèrántí òun náà fi lọ fi sí bẹ̀rẹ̀ torí pé òun lọ lọ́run bẹ̀rẹ̀ àti ilẹ̀ àti ilẹ̀kùn god of beginning and doorway òun ló jẹ́ pé january wà wọ́n ń ṣọdún ẹ̀ wọ́n ó bọ òòṣà yẹn torí pé òòṣà yẹn ojú méjì ló ní oníkan sẹ́yìn oníkan wájú ẹ̀yìn yẹn ló fi ń wo nǹkan tó ti ṣe ọ́ sẹ́yìn iwájú ló fi ń bọ ohun tí ó ṣẹlẹ̀ sí ọ́n wájú wọ́n wà lọ bọ́ pé ọdún tuntun làwọn dé yìí o ó mọ tó ṣe àwọn tó mọ tí ó ṣẹlẹ̀ wájú ṣàánú àwọn o òtí mùsùlùmí wá lòun yẹn nọ́bílà january 1 ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ń ti ẹlẹ́mí kò ṣe nǹkan kan ìdí déètì ni ọdún tí wọ́n bá fi ń ṣe égúnlù ní ẹ̀yìn náà sọ pé níjọ́ tí àwọn eégún bá jáde àbáwọn olóró ẹ̀sọ̀ ẹ̀fẹ́ yẹn nọ́bílà eégún ẹ̀pẹ̀ ló kọ ah, òní lọ́dún kìnnìkan ní tó afẹ́yẹn nọ́bílà ọdún eégún báyìí o tó mú bóyá gúnnukó ni ṣùgbù yí afẹ́yẹ lọ́pílà ọdún gúnnukó bóyá wọ́n ń ṣe ẹ̀yọ̀ afẹ́yẹ lọ́pílà ọdún ẹ̀yọ̀ bóyá wọ́n àgéré afẹ́yẹ lọ́pílà ọdún àgéré gbogbo nǹkan tẹ́ ń ti ilẹ̀ Yorùbá ni àbájẹmọ́ níjẹ̀bú lọ́hùn afẹ́yẹ lọ́pílà ọdún àjẹmọ́ o àbí àgbọn tó fẹ́ bẹ́ ní ọ̀tà afẹ́yẹ lọ́pílà ọdún àgbọn tó fẹ́ bẹ́ o àbẹ́gun alẹ́ ni mọ́dẹ́yìn létàrí afẹ́yàn nẹ́fìlà ọdún egun alẹ́ ni mọ́dẹ́yìn o àbíhù gbẹ̀ta wáyé àwọn egun pọ̀ lóríṣiríṣi kí ló kọ egun kankan ní ṣẹ̀rẹ̀kú afẹ́yàn nẹ́fìlà ọdún ṣẹ̀rẹ̀kú bẹ́ẹ̀ ni kí ẹ̀sọ́ kó fẹ́ yan nẹ́fìlà ọdún January 1 àbálá fẹ́ ṣe jẹ́ṣu tó fẹ́ wọ́ọ̀t àwọn èèyàn tó wá máa ṣe ìdúpẹ́ ọdún jẹ́ṣu ní mọ́ṣáláṣí ẹ̀ ń ṣe ìdúpẹ́ ọdún òòṣà oko ní mọ́ṣáláṣí ọdún òṣà kó ní wọ́n èèwọ̀ ọmọ ní èèyàn wọn gbọ́dọ̀ jẹ́ṣù títí tí wọ́n èèbọ̀ òṣà òná fi wọ́n lọ mú déètì jẹ́ṣù wọ́n ó bọ òṣà yẹn ní àwọn ẹbí tí wọ́n jẹ́ gẹ́gẹ́ wọn ò gbọ́dọ̀ fi ṣù yẹn kanú oyé ṣe ni wọ́n máa ń gba iṣu nù lọ́jà téèyàn bá kóṣù wá ṣáájú déètì torí pé òṣà ò tí ìjẹṣù wọn ò lọ léwò wọn ò lọ la iṣu fún gbogbo ìlú ni lákòókò bí ìgboro pàǹdì wọn ò gorí òkè òkútù pàǹdì wọn ò pariwo ẹ̀ iṣu gbẹ̀ máa bọ̀ iṣu ìtàlẹ̀ máa bọ̀ iṣu burúkú iṣu iṣẹ̀ máa bọ̀ iṣu àwùdá wá pé gbogbo iṣu wá lọ súnjẹ lókè iṣu yẹn wá lọ mú lóko olóko wọ́n á fi sínú kòkò wọn ò ní bomi sí tó jẹ́ àwọn ìrẹsì pé wọ́n ti ṣe láì bomi sí kò ṣe ní ìdíná ṣèbí kòkò ní gbóòjú ọmọ adìẹ òrò máa adìẹ àbẹ́ gbóòjú ewúrẹ́ sínú kòkò tó bá dáná mọ́ yóò jóná yóò dé dáadáa kò sí ráúráú ni sọ́dọ̀ náà bá di sínú kòkò wọ́n á rò pé òòsà yẹn ló mú jiná jẹ́rùn pé mo ní sọ́mọ́ síláàjì rí pé kí ló bí ẹbọ àlìjáhàlù àìmọ̀kú mo máa pẹ̀rẹ̀ ẹyọ kan ṣoṣo wá ń jọ táwọn èèyàn bá lọ ìlú èbó ní wọn gbúrò ọmọ wọn wọn ò rí lẹ́tà rẹ̀ wọn ò rẹ́ni sọ ń pa rẹ̀ wọ́n wà á tà sí ó ní bí tí ó lọ fọwọ́ kan ọpọlọ ẹ̀ kò ní rí mo rẹ̀ tí ó fi dé nàìjíríà tó bá dé ọpọlọ rẹ̀ ò ní pé dáadáa ta ni ó bá babaláwo ń sì pé kó jẹ́ kọmọ òun wáyé lé báyìí nígbàtí ń sẹ̀ jí wà òun rí fídíò kọlù gbogbo ọmọ tó bí o so àìsí ìmọ̀ ń gbà ẹbọ ni àìsí so gbogbo tó ń kan ló bí àwọn àpẹẹrẹ ní tí mo fẹ́ ṣàlàyé ń bẹ̀ tí ah, mo ti lọ ó jìnà ṣùgbọ́n tí mo ń ṣàlàyé ni pé ó dé nígbà tí ayé wà ní fọ̀nfọ̀ra nítorí náà àmì ìròlẹ̀ àmì torí kúrò nìyẹn olórí gbogbogbò yẹn nínú ojúṣe rẹ̀ gan sọ́dọ̀ ọlọ́run dandan ni ní tàbá kà súrà ẹlẹ́ẹ̀karùn-ún nínú Kùránì láti ayẹ̀ ẹlẹ́ẹ̀kẹtàlá nígbà tọ́lọ́run ló ń gbàdéhùn lọ́wọ́ àwọn hmm? a sì yán fún wọn àwọn ìjòyè méjìlá tọ́lọ́run sọ ní sáàkọ̀ àkọ́ntúnmọ̀ sọ̀láàtà wà á fẹ́ ìtumù zakata tẹ́ bá ń gbèrú bí ó tẹ̀ yọ zaka ọlọ́run sọ bẹ́ẹ̀ ní Quran tẹ́ bá ń gbèrú bí ó tẹ̀ ṣe kíni tẹ́ yọ zaka ẹlẹ́wọ̀n ní sọ́ọ̀tù náà ìdá láti bí ayé ẹlẹ́kẹtàlá tẹ́ẹ̀sì ń tẹ̀lé àwọn òjíṣẹ́ mi wọ́n azamtumuhu tẹ́ẹ̀sì kún wọn lọ́wọ́ so àdéhùn tọ́lọ̀ ń bá àwọn olórí yẹn ṣe ń jọ náà nìyẹn so àwọn olórí wa yẹn gbọ́dọ̀ líǹkì wa mọ́lọ̀ tí àwọn tí wọ́n jó lórí láàrin àwa mùsùlùmí àwọn àbáwọ́ wà lọ bá olórí yẹn ó lọ búkù appointment pé àwọn fẹ́ rí ó wà ṣàlàyé hàn pé ní tó sọ yóò mọ̀ bá tọ́lọ́mù báyìí lọ́lọ́run sí sọ báyìí lọ́lọ́run sí sọ ó lè bí wọ́n pé bóò ní kóò ṣe ṣe ṣe báyìí ṣe báyìí kéèyè pé ká lọ borí nígbà rí ká lọ máa ṣe pè fún president àbí ká lọ máa àmà local government ká lọ gbà nímọ̀ràn ìyẹn lẹ̀sìn wá kọ́ wa níbi wọ́n ti lọ gangan yẹn o protest àti demonstration ìwọ́de àti ìhónú hàn kò sáré ìfẹ́ wa. àlàkùnlé hàl mùsùlùmí ò gbọ́dọ̀ wà láìsí kí ni láìsí lórí tí ò bá ti dé lórí láàrin wa ẹ̀ṣẹ̀ kan ni. ẹlẹ́ẹ̀kejì àlámọ̀rí wa náà balabàla ni ó mọ̀ rí bí ò bá ti ṣe lórí. ìlú ètò ń sí wa lọ́wọ́ nìyí ta ló lórí mùsùlùmí eléèlé mi ló lórí eléèlé mi lórí kò sí sí tó ń jẹ́ joint leadership in Islam kò sí tó ń jẹ́ olórí pé àwa mélòó kan lájọ ń ṣe lórí papọ̀ ọba mẹ́ta náà ń jẹ papọ̀ lẹ́ẹ̀kan náà ní rárá o tó bá ti lè jọba ó jẹ lórí àwọn kan ilé náà jẹ lórí àwọn kan ilé náà jẹ lórí àwọn kan ẹ̀ẹ́dẹ̀jọ jẹ lórí àwọn kan papọ̀ kò pọ́sibú torí pé ọ̀gá méjì ìgbénu ọ̀gá méjì ò lè wọn ò lè kankan eléyìí ní wàá sọ́tún eléyìí ní wàá sósì kòtò tí ń sá fún gan ni ó lọ kó sí àìfàgbàfẹ́ nìkan ni òsìjá yóò gún táwọn Yorùbá wí tó náà gbọ́dọ̀ rí lórí sọ kódà àjò mẹ́ta ẹ̀yìn ló lórí yìí ẹ̀ ń àdúgbò kan ẹ̀yìn ló lórí kálámọ̀ ìwọ olùsèké kò lè mú ìjọba sì ti sọ tí òkè bá ti kọjá àlà àbíkáṣẹ wọn dé tí ó sì àkótọ ọlọ́run àtẹ ọlọ́run fún alágbọ̀yọ́ rẹ̀ ọlọ́run náà alaikum salam fún ẹ̀rọ. nípa ibi tí ẹ sọ̀rọ̀ dé nínú ọ̀rọ̀ yìí ẹ sọ pé nígbà mìíràn tí olórí bá pàṣẹ tí ò sí àbátẹ̀lé ó lè jẹ̀yàn níyà. dáadáa. náà ní àwùjọ. tó bá jẹ́ àṣẹ tí ò bá tọ́lọ́ tó bá jẹ́ àṣẹ tó tí ò bá kó tọ́lọ́ a lè má yẹ ìrí pé ọlọ́run ní kó ṣe báyìí o fún àpẹẹrẹ environmental tanzi ìkólẹ̀ kó dọ̀tí gbálégbá tàbá máa ṣe last Saturday ìtáyà nìkan ní buran tó sọ pé ẹ̀yin olórí ẹmẹ́jà àwọn èèyàn jáde jọ Saturday tó kẹ́yìn ìṣe ìdí tí àti takò ni pé kò sí ibi àárín nǹkan kan tó takò nínú òfin wa ọlọ́run sì fún lágbára yẹn láti pa àwọn àṣẹ láti mú ìlúdà ìdí tàbí tako ní ọ̀rẹ́ ẹ̀mọ́ sọ̀rọ̀ yìí lọ. náà ní àwùjọ mùsùlùmí mm. tí a wá ní olórí mm. tí ó wá mú tó pàṣẹ mm. tó tako ìdí ààrẹ rẹ̀ fún tí a ti lábẹ́ ìkápá láti má tẹ̀lé àṣẹ o kí là á ṣe. fún àpẹẹrẹ mú kàn wá kárí. náà fún àpẹẹrẹ bóyá àìkèrò lásìkò sọ àti mọ̀ pé àṣùbáyà àṣájà rí jáde àṣájà ti wá síwájú àwa sọ fún lórí pé àṣájà ti síwájú rẹ̀ jẹ́ ká fún àkókò onírárá òkúta kírun ìlà àbá wa kò kán bọ̀ àwọn olórí yín wọ́n mọ̀ dìlé òun ò ní kí lásìkò e mọ́ kírun tí yín sásìkò tí bá dẹ̀ kírun wọn yẹn kẹtún lọ bá wọn kí ní ìmọ̀wé ẹgbọ́rọ̀ yìí fún àpẹrẹǹsì bóyá aago mẹ́rin ní asiri tó àwọn kan wà àwọn olórí kan ó dé sí síìsì ni mọ̀ sí wọ́n sọ fún pé wọlé sí kẹ́ẹ̀sì bá wọn kí kí wọn náà nígbà tí wọ́n ń kí àwọn lídà ṣẹgbọ́n ó ṣẹlẹ̀ ládá wọn nígbà ayé Abdullahi ibn Abbas hmm? wọ́n kí ẹnìkan ní Al-Hajjaj ibn Yusuf kò ní kí jímọ̀ ó nígbà tí bí alásàrì bá fẹ́ tó tó bá sì dìde tó yan lẹ́fílà yóò bẹ̀ ọ lórí ni yóò pa ọ́ dànù àwọn Abdullahi ibn Abbas sì dúró sí mọ́ọ̀kì náà gbogbo wọn lójókòó tó bá kírun tó ó mọ fíkì jù wọ́n gan lọ tó bá ń ṣe orí báyìí mọ̀ kó ń kírun ní àwọn nípa ọ̀lọ́rọ̀ lẹ́gbẹ̀ẹ́ bàbá ṣe ń kírun apákan àbá ní wọ́n ń ṣẹ́jú kírun ọba ṣe ń wù pákò tí wọ́n ń ṣẹ́jú báyìí rántí kó jẹnu ó mọ̀ kó jẹnu ó mọ̀ kó ń kírun èyí sì kí ìlú òun náà sọ̀rọ̀ láàbùnà bá zùn wọn jáde fún ọlọ́ba jàná torí jíjáde wọn bíbá jà lásìkò yẹn aburú ní fẹ́sìn torí gbogbo àwọn tó ṣẹ́kù tó ń kọ́yàn lẹ́sìn ní ó pa àìmọ̀kan tí ó wà ní ó wà kọ̀ọ̀tún jẹ́ pé èèyàn gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà irú ẹ̀ṣẹ̀lẹ̀ ìjọba lè fún wa ní kọ́fì ó ṣẹlẹ̀ ní kàrẹ́ náà pé ká wọlé láago mẹ́fà àwọn èèyàn mú lọ pàjìbìtì wọn gbìbì á lọ pàjìbìtì ṣàìkò kọ̀rẹ́ẹ̀tì ilé yìí ń lẹ́jù kò sí torí pé onídìí wọn fi mú òfin yẹn wá níta ẹ lè ṣe rí pé táyì mọ́ dìbì yẹn lè kí ṣáì pẹ̀lú ẹ̀kẹ́ máa lọ torí pé gbàrá ìwà àmì ṣẹ̀rí àgbà mi ká pa ẹ̀rùn méjì pọ̀ nígbà tí èsì pé ṣìṣì wà tẹ́lẹ̀ ní ọlọ́wọ́ àyà òrò ẹni máa lóṣù pàtàkì obìnrin kan máa lagídí lórí àìmọ̀kan kàkàkó béèrè lọ́wọ́ àwọn àfáà tí mọ̀ ń yé àìmọ̀kan tiẹ̀ tàbí ààbọ̀ ìmọ̀ táwọn àfáà sọ wípé sùmọ́ọ̀mù kọ̀ọ̀tìlà ìwọ panipani òun ni àìtó ìmọ̀ tàbí ààbọ̀ ìmọ̀ torí pé yóò lọ́ máa lò nígbà tí ó kéde gẹ́gẹ́ bí ẹni tó lọ rí ìdí mẹ́sìn tó sápò ní three hundred naira ó wọlé sí yunifásitì olóòfẹ́ kọ́ṣẹ́ṣì ọdún mélòó wọ́n fi wọn kọ́ mẹ́sìn ọdún mẹ́fà ó wá lọ́dún mẹ́ta ó sápò mẹ́ ṣàkójọ ní oko wọn níbi tó ti wá ṣàkójọ wọn ti mọ̀ pé mẹ́sìn ló lọ sí ó sì ti sá nǹkan míì ló ń ṣe ní ìbàdàn àdékù tó wà ìgbà tó lórí lẹ́yìn ọdún kejì ló wá wálé ṣàkójọ wọn ò ti kọ láwọn ẹ̀kọ́ pẹ́pẹ́pẹ́ kan tó bá di dọ́kọ̀ tí àwọn tó yóò mọ̀ pààyàn lọ ní ra rẹ̀ ṣùgbọ́n àwọn kan wà tí owó sàn àwọn nǹkan kéékèèké kan tí wà tí owó tí owó sàn ṣùgbọ́n ohun tí ó bàjẹ́ yóò padà pọ̀ ju tí ó tún sọ ìpínlẹ̀ ọ̀pá alágbèrè. náà ẹjọ́ purification tí àpẹẹrẹ bí oṣù oṣù tag tight kẹ́nìkan wá tight ẹ̀ tó wà tó gbólótó lórí òun ìgbà torí òun ò rí. tí ò bá rí òun lè sọ fún òun olórí lè mọ́ gbà ànábì sallallahu alaihi wasallam gba ayé rẹ̀ àti Abdullahi ibn Umar ní tààrọ́ àná sòrì ìlàlà àwọn èèyàn ń wá oṣù bárọ̀ àìtú èmi sì ní oṣù yẹn ó ní wàkúntù bí rọ̀súlì sallallahu alaihi wasallam mo sọ fún ànábì pé a ní rọ̀ àìtú pé èmi oṣù yẹn fàtọ́mọ́ ànábì sì gba àwẹ̀ pẹ̀lú oṣù tó ń dùn rí yẹn wà á mẹ́rọ náà ṣàtúnṣe àlẹ́ ó sì bá wẹ̀ láti fẹ́ ń gbà wẹ̀ ní àwùkà ó ṣiṣẹ́ olùkó tí wọ́n á ń sìn torí náà tí wọ́n bá ti rí oṣù wọn ò lọ sọ fún olórí olórí tí yóò gbà ó sì lè mọ́ gbà nítorí ìdí méjì tàbí mẹ́ta ẹgbẹ́ amú méjì ìdí àkọ́kọ́ ni pé ìwọ tó mú wá yẹn ó ṣe fíkọ̀ lọ́dọ̀ ẹ̀ kì í ṣe ẹni tí wọ́n fọkàn tán ìrújú wà ní orí ọ̀rọ̀ rẹ̀ ó lè ó sì lè má gbà náà báyìí nítorí ìdí mi fún àpẹẹrẹ irú nàìjíríà ń sìn tí àbáwá yorùbá ọ̀rọ̀ wa nípa oṣù látẹ̀yìnwá ìwò oṣù déètì là máa mú àmọ́ dájọ́ sáwẹ̀ ìjọba ìlábẹ́rẹ̀ àwẹ̀ àmọ́ dájọ́ sáwẹ̀ ni àbí sábà tún ti sọ àtúntò ìjọba ìláṣù lápàrí àwẹ̀ o kò sí kí wa ló burú jù láyé torí pé kò sẹ́ẹ̀rì kankan sí rí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ̀rí tí wọ́n mú wá kò ní í ṣe pẹ̀lú tí wọ́n ń sọ àlẹ́bí ní fáàkì bèrè náà ká ṣe calculation yẹn ni pé nígbà tẹ́ bá ti lọ wá oṣù tẹ́ẹ̀ ṣe kí ni tẹ́ẹ̀ rí ẹ̀ka oṣù tẹ́ẹ̀ ń bá bọ̀ kó pé kí ni ọgbọ̀n fáàkì mélòó ìjà sàlàfíì nàìyàwó àárín òǹkà òǹkà kankan ẹ̀sọ̀ sọ ìgbà tí sọ̀tà yìí jẹ ọlọ́run àìlà bẹ́mìí ṣe wò sí ni ó fẹ́ kí gbogbo nàìjíríà ká máa gbà àwẹ̀ kan kọ́rọ̀ àlámọ̀rẹ́ àmùsùlùmí báwa ṣe ń dàrú rúdurùdu nípa ta ní o kò kúrò àwọn rí àwọn oṣù àwọn ní àwọn ìròyìn táwọn kan rí wọn ò ó tún wá ń jẹ́ káwa náà mọ́ gbọ́ sísọ tá a bá ṣe kí ni tó bá sọ tó jẹ́ pọ́pọ̀lọpọ̀ wa lónìí náà ní ìsìn àti ń tẹ̀lé oṣù tí wọ́n bá ti sísọ tá ṣe kí ni tó àná yìí so ìkímọ̀ tó wà ń bẹ̀ ń gbà yẹn tó fi rìjẹ́kì táwọn yẹn tó bá rí bẹ́ẹ̀ ni kò ní pé kí àwa mùsùlùmí kájọṣepọ̀ wa lè ṣe kí ni kò lè gún mọ́ lórí èdè nàìjíríà tó dẹ̀ àti èyí ó lè ṣe bẹ́ẹ̀ káwa mọ́ mọ̀ olórí ló gbà lọ́wọ́ wa lè hikmatin fún ìdí kan alẹ́ni ìbùbú táwọn ọ̀pọ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀sìn ní pé bá jà sọ pé ẹ àwọn lọ kí oorun ti wa torí pé àwárí kò lọ wa ní torí pé tó bá ti lọ bẹ́ẹ̀ yàtọ̀ tó ń sọ ní pé wọ́n náà ti da aláṣẹ ìlú ètò ìṣẹ̀lẹ̀ lókè ọ̀yà táwọn kan lọ kírun pé wọ́n róṣù láwọn ibùsọ̀ nínú ọ̀pá òun kò àmọ́ òun làwọn lọ kírun ìtumọ̀ ọ̀rọ̀ wọn jẹ́mọ́ oníbàwọn náà ti wà nípò sọ̀tà yẹn tó bá jẹ́ pé orílẹ̀-èdè ìsìláàmù ni tẹ́ẹ̀fáwọn yẹn wọ́n pa wọ́n ni wọ́n ti di rẹ́bù ìjọ́dún láàbẹ̀ kírun yẹn àwọn ẹ̀ṣọ́ ni àwọn sọ́jà ni wọ́n kò síbẹ̀ ẹ tó dé lórí wọn yẹn wọ́n mú torí pé ó fẹ́ ṣe kí ni ó fẹ́ dojú ìjọba bolẹ̀ ṣùgbọ́n torí pé sọ̀tàn kò ní súnítọ̀ kò láṣẹ irú tìjọba irú èdè Buhari níhun ká ní ilẹ̀ ìṣẹ̀rí àlàwà ni wọn ò bí wọn dá ẹnìkan lè lọ fi hàn sáà bí nìyí náà tọ́lá sáà ti sọ pé ọ̀la nínú ọ̀la àà pé àkírun lọ́la kẹ́nìkan ló wọ́n bí bẹ́ẹ̀ wọ́n lè mọ́ gbúrò rẹ̀ the next twenty years nínú àjálẹ̀ fún ọba pa so àwọn nǹkan ìgbàgbọ́ us nàìjíríà ń fa àwọn oríṣiríṣi nǹkan so ó yẹn tó bẹ̀rẹ̀ nípa àlàyé agbọ́n bẹ́ẹ̀ rẹ̀ níbẹ̀ ọlọ́ọ̀ rẹ̀ lọ́ọ̀bá nìkan lómi ní òkú اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه برحمتك يا أرحم الراحمين ويا أكرم المسلمين ربنا آتنا حسنة وفي الآخرة أفنى وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته